الحمد لله مصرف القلوب ومقلبها أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وعد وأوعد وأشهد أن محمدا عبده ورسوله واصف تقلب القلب صلى الله عليه وعلى آله وأصحابه ومن اتبع هداه إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله يقول عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله dájú àìsàn lílẹ̀ ìgbàgbọ́ lẹ́mí ó ní àwọn àmì táàrí táàbì lọ fún gbàgbọ́ sílẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni kéèyàn máa kó sínú ẹ̀ṣẹ̀ kéèyàn máa gùlé gbogbo ohun tó bá jẹ́ parọ́ kéèyàn tó máa wá sí sáyọ̀ anábì sallallahu alaihi wa sallam wọn ní gbogbo ọjọ́ mi yányá gbogbo wọn pátá la mójúkó òkun níbi ẹ̀ṣẹ̀ wọn illa al-mujahirun afẹnusọ bá wù wà bàjẹ́ tó tún wá ń ṣe àfihàn rẹ̀ ó tún ṣàfihàn rẹ̀ ọdẹsẹ lórúkẹjọ ẹnì yẹn kí wọn máa fóun lọdẹsẹ ńlá yẹn o àfẹsẹ táwọn yẹn máa fi hàhà hà tálẹ àtẹlẹ ọwọ́ adarọ wa sọ pé àwọn ti ṣe nǹkan báyìí lóru nínú wà bàjẹ́ nínú àwọn àmì táàbìrì gbígbàgbọ́ lẹ lẹ́mìí èèyàn òun ni kéèyàn máa rí bọ́gì òun lè kankan kan kódà tí ń tọrọ ọlọ́run báyìí kó tiẹ̀ máa ń nítumọ̀ sí kankan nínú àwọn àfihàn lílẹ̀ ní ìmọ̀ nílẹ̀mí òun ni kéèyàn má máa ṣe ìjọsìn dáadáa kéèyàn má ṣe ìjọsìn lẹ́ni tó ṣe pẹ́ mi rẹ̀ ọ́ wà níbi ẹ̀sìn ẹlòmíì ó kírun gbogbo ọgbà ni wọ́n máa gbàgbé láyé rẹ̀ bí ń sàdó àbò ní fọkàtì ẹ̀rọ anabi sallallahu alayhi wa sallam oníṣẹ́rí ọlọ́run la yaqbalu du'aan min qalbi ghafilin lani ọlọ́run ò ní gbàdúrà tọ́ba wá ní ọ̀sán ni tọ́jú onígbàgbéra tí ọmọ òun ti ń ṣe nínú àwọn téèyàn ó fi rí i pé ìmọ̀ ni lẹ́lẹ́mì òun ni máa rojú níbi ohun tọ́jú títẹ̀lé tọ́lọ́run. kéèyàn máa rojú láti sọlátul jamaa kéèyàn máa rojú láti sọlátul juma kéèyàn máa bọ́ sẹ́yìn tó ti yẹ kéèyàn bọ́ síwájú níbi sáfù ẹ̀rí gbogbo àwọn nǹkan tó jẹ́ rere tó jẹ́ dáadáa mo sì kéèyàn lèèyàn kẹ́yìn bẹ́ẹ̀ àmì gbígbàgbọ́ ilẹ̀ ẹlẹ́mìí nìyẹn ẹ̀rí àwọn ẹni rí tọ́lọ́wọ́n bá ròyìn wọn. ọlọ́run ní sẹ́ra àwọn ènìyàn innahum kanu yusari'una fil khayrat wa yad'unana raghaban wa rahban wa kanu lana khashi'in àwọn yẹn ni wọ́n máa yára níbi gbogbo ń tọ́ba jẹ́ ire táwọn náà kọ́ sí àwọn ènìyàn nínú àmì nílẹ̀ ìgbàgbọ́ lẹ́bi òun ni kí inú yẹn máa bàjẹ́ sí gbogbo èèyàn pẹ̀lú gbogbo èèyàn náà ni ọ̀tá ni ìṣèdáadáa fún yẹn eléyìí ọ̀sẹ̀ tọ̀hún ọ̀sẹ̀ daniel wá ní ẹ̀rí anabi sallallahu alayhi wa sallam wọ́n ní sẹ́rí al-iman ìhun tí ń jẹ́ gbàgbọ́ gẹ́gẹ́ lára òun náà ní asọ́mùrù wọ́sàmáhà kéèyàn máa ṣe sùúrù ó sì máa kájú kúrò níbi ohun táwọn èèyàn bá ṣe fún anabi sallallahu alayhi wa ní sẹ́rí onígbàgbọ́ òdodo òun lẹ́nu ṣe pé lẹ́fú wọ́yọ̀ lẹ́fú òun lẹ́nu tí ó máa nífẹ̀ẹ́ yẹn táwọn èèyàn ní ọdẹ sì máa nífẹ̀ẹ́ rẹ̀ kò sóore lára ẹni tí ò nífẹ̀ẹ́ yẹn táwọn èèyàn fẹ́ẹ́ nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ lẹ́nu òun ni kí wọ́n máa kí àlùfáàdì fún yẹn kó tiẹ̀ má làpá ara bíi tí wù bọ́mọ. bóyá wọn ń sàlùkáwà ní ti ń bẹ fáwọn tó tẹ̀lé tọ́lọ́ pé wọ́n wà lè jẹ́ ní ọkọ̀ tẹ̀tẹ̀ má ní ìtumọ̀ sí yẹn. àbí wọ́n sọ pé ìlérí yàrá yìí lọ́wọ́ àfáwọn ẹni tí wọ́n bá ya pa ọlọ́run tí ń ṣe náà kéèyàn kó tiẹ̀ má ní ìtumọ̀ sí yẹn. àbí wọ́n àbí wọ́n ròyìn alùkìyàmà nípa àwọn ọ̀sẹ̀lẹ̀ ní ọ̀sẹ̀lẹ̀ ńjọ yẹn kí yẹn máa gbọ́ kó tẹ̀sí bí ẹni bí ọgbọ́n kankan ẹ̀rí nínú àwọn àfihàn sáfìrí pé ìmánì ti lẹ́lẹ́bì òun ni ìgbàgbéra nípa ọlọ́run ọba sùfàánù kí yẹn má fìrìn sí ọlọ́run kọ́ má bẹ lọ́run rárá yẹn gbàgbé ọlọ́run nìyẹn o ọlọ́run tẹ̀sí ròyìn àwọn ọmọ náà fi káwa má jọ wọn ọlọ́run ni wàlá yẹ kúrú náà lọ́ha ìlà kọ̀dí ìlà ẹ̀rọ àwọn olójú méjì yẹn wọn ò ní rántí ọlọ́run àbí nígbà díẹ̀ nínú àwọn àpẹẹrẹ téèyàn máa rí wípé ìmọ̀ọ́nì ti yòrò lẹ́mí èèyàn òun ni kéèyàn tiẹ̀ má tẹ̀ gbarata kó má bínú rárá bí bíwù kọ́mọ tí wọ́n bá ń fa ọgbà ọlọ́run ọba ya táwọn yẹn bá ń yapa kéèyàn ẹ̀ tó máa rẹ́rìn ìyẹn rí yẹn kan níbi ó sì mú obìnrin tí ọ̀lẹ́tọ̀ sí títí fọ́ làwọn ẹlẹ́wọ̀n kó tiẹ̀ má ní sùnmọ̀ sí yẹn àbí wọ́n bẹ̀sẹ̀ ọlọ́run ọba jẹ́ àbí wọ́n kó tiẹ̀ ní sùnmọ̀ kẹ́kẹ́ sí yẹn anabi sallallahu alayhi wa sallam wọn ní tí wọn bá wúwo ẹni tó wà ń bẹ tó bí ẹni pé kò sí ń bẹ ẹ wà rẹ ni tí ń bẹ ń bẹ ibi ìmọ̀ nìyí bá ti yòrò òun ni kéèyàn nífẹ̀ẹ́ kọ́sá hàn kọ́sá máa fi kún náà wọ́n máa pè lọ́dún lọ́sìn eléyìí ó ń tọrọ ẹ̀mí o kì í ṣe pé wọ́n wo pé wọ́n lọ lẹ́tọ̀ọ́ sí nǹkan báyà ké sí ẹ òun ní kẹ́ ń tọrọ rẹ̀ nínú àpẹẹrẹ déyìn orí mi ẹlẹ́wọ̀n pé wọ́n láwọn fẹ́ darí alámọ̀ọ́sọ ẹjẹ́ mi ọmọ adarí rẹ̀ à níwọ̀ àpẹẹrẹ pé ìmọ̀ nìyí òrò nìyẹn o anabi sallallahu alayhi wa sallam wọn ní ìrẹ́ bá fẹ́ màá fún yín nírò nípa ìmọ̀ adarí kéèyàn máa sọ pé òun fẹ́ máa jọ̀gá anabi sallallahu alayhi wa sallam oníṣẹ́ ọmọ ọdún jẹ́ bẹ́ẹ̀ wọn ní sẹ́ rí àkọ́kọ́ ìmọ̀ jọ̀gá ìmọ̀ adarí mẹlẹ́mà èébú ni o ẹ̀ẹ́kejì rẹ̀ nẹ̀dáàmà àbámọ̀ ni o ẹ̀ rí ẹ̀kẹta rẹ̀ ìgbẹ̀yìn ìmọ̀ adarí àdáàbò ni yawmal qiyamah ìyá ni níjọ́ fi dàlù kìyàmọ̀ ilà mọ̀nì àdàlì afẹnitọ́ bá ti dọ́gba lóhùn. nínú dáhùn àríla rẹ̀ tó fẹ́ràn yín hàn yìí òun ni kí yẹn sá máa gbé káwọn yẹn máa kẹ́ sí sóhùn. òun ò tiẹ̀ ní rẹ́dì láti gbé ẹnikẹ́ni ẹ̀rí. àbí kí yẹn máa fẹ́ káwọn yẹn máa dìde fún tọ́ ti débì kan ebi òun ló dé yìí lórí fáfọ̀n lé ẹja dìde fún. èyí tà nẹ́bí sọ́lọ́lọ́ àìsàn láti sọ ká máa dìde nàró fún látọ̀pá afẹ́ sàkọ́lé rẹ̀ à ń bá bàrà rẹ̀ kó tọ̀ ń wọlé bó ló ti máa di chairman nínú náà nínú àwọn àmì yíyọrọ ní ìmánilẹ́nu òun náà ní kéèyàn ní ahun tó lójú kòkòrò nù àti ahun tí ò lójú kòkòrò nù eléyìí ó yapa síròyìn àwọn mùsùlùmí àkọ́kọ́ mílẹ̀ ansọ́ọ̀r tọ́lọ́wọ́n bá ròyìn wọn ọlọ́run ròyìn àwọn ènìyàn yìí pé wọ́n yóò fi rú ní àlà àǹkóṣe hìm wọ́n lè òkè ànàmì ní kọ̀sọ́ọ̀sì àwọn yẹn nìyí wọn a máa gbọ́ láfẹ́ lómi wọ́n yé sá nǹkan tí wọ́n ní ìdìbò yìí wọ́n dẹ̀rí iná lómi ní ìdẹ̀ wọ́n á jù lẹ̀ àwọn pa tí wọ́n mọ́ra kódà báwọn náà ní bùkátà sí nǹkan yẹn anabi sallallahu alaihi wa sallam wọ́n ní ẹgbẹ́ ọ ẹ̀rí àwọn àti iman kò lè kójọ fi qalbi abidin abada kásán kó òdodo lè yàn lẹ́ẹ̀kan náà ó tún wá ní àwọn tó lójú òfòrò ń lò kò ṣèṣe bẹ́ẹ̀ ojúṣe ọlọ́run sallallahu alaihi wasallam fún ẹ sọ́ra yín pẹ̀lú àwọn olójú kòkòrò yìí o nítorí wípé o ti kó parun láwọn tó ṣáájú yín àwọn olójú kòkòrò yìí ọ̀pọ̀ àwọn láti ẹ̀kí wọn sàhùn wọn sàhùn ọ̀pọ̀ àwọn láti ẹ̀kí wọn jágun mọ̀lẹ́bí wọn jágun rẹ̀ ó ní kàn ṣe kòkì wọn ṣe kòkì wọn wá padà dẹni ìparun ẹ̀yin arúgbìn ọlọ́run nínú àwọn téèyàn fi máa rí ìwà fìràwùn ọ̀rọ̀ anabi ibrahim alayisalaatu wasalaam ìwà namuro kọ́sẹ̀ yìí fi ọ̀rọ̀ mi náà wẹ̀ má wo ṣe mí kọ́sẹ̀ bá kàn máa sọ̀rọ̀ ní àdìsíṣẹ́ ẹ̀rí àpẹẹrẹ kéde ìmánì yòrò ni ọlọ́run ti bá rí ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo límọ̀tàkù olùwùnà mọ́lẹ̀ tẹ́fàlù kí ni ṣe tẹ́ máa sọ ohun tẹ́ ní ṣe sábúra mọ́kítà ìdánlọ́ọ̀hìn àǹtàkù olù mọ́lẹ̀ tẹ́fàlù kódà ó burú lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kẹ́ ẹ máa sọ ohun tẹ̀ nílé ṣe. adẹ́sí má gbàgbé ìṣesí mùnẹ́fìkì ni ẹ̀ ká sọ̀rọ̀ àmọ́. bákan náà nínú àwọn nǹkan dáàrí téèyàn obìnrin pé máa ń ìfilẹ̀ òun ni kéèyàn máa dunnú tẹ́sù dábà ń kí àwọn mùsùlùmí. bákan náà kéèyàn máa tijú kúrò níbi ìwọ́n tó bá jẹ́ nǹkan tá a kọ ọ̀pọ̀ lẹ́nu ẹlòmíì ẹlòmíì lè máa lọ fi sìgá níbi wọ́n lè láyàwó lọ sọ pé kí wọ́n yé kéèyàn má fi sìgá abáde ìsìwò ló ní kéèyàn má fi sìgá ẹlòmíì lè ní mọ̀kìrúhù ni mọ̀kìrúhù bọ̀ lẹ́yìn tá nẹ́bí sallallahu alaihi wa sallam tó ní man waqa'a fi shubuhat faqad waqa'a fi haram méjì lọ́rọ̀ ìmọ̀ ká sọ pé aláìní ni aráàmù ni ẹ̀tọ́ ni èèwọ̀ ni láàrin méjèèjì àwọn ọ̀rọ̀ tó rújú bẹ́ẹ̀ òun ni subhan àlègbé ní aláàlẹ àlègbé ní aráàmù ẹni bá lọ kó sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ń dàwọn ti kó sínú haramu náà nìyẹn ẹ̀rí nínú àwọn ká èyí tá a fi rí méjì máa nílẹ̀ nìyẹn tí wọ́n sọ pé kíní akọ́ tó sọ kí èsì haramu tó sọ wá ní èdè ìgbẹ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ ni kí èsì aláàlẹ kí èsì aráàmù èmi lè ṣe ń tèmi ah mímọ́ ni yóò rò ní ìmọ̀ni yòrò ni anabi sallallahu alaihi wasallam ọdẹ fún alápẹrẹ onígbàgbọ́ pé ẹni tó bá nígbàgbọ́ lódodo a máa rí ẹ̀ṣẹ̀ onígbàgbọ́ òdodo yóò máa rí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí bá ń dá gẹ́gẹ́ bí òkè ní ńlá tó wà lábẹ́ òkè yẹn tẹrù ń bá akọ má jalè ń lórí ṣùgbọ́n bí yẹn bá ti ya kò kí ìdán èyàn ó sì máa rí ẹ̀ṣẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí esusi tó bà sí nímú ẹ̀ṣẹ̀ nílá yóò máa wá rí sí esisi tọ́ka sí nímú tó yẹ pé yóò kẹ́ mú ọwọ́ rẹ̀ yóò fi sáré esisi yẹn dànù. ẹ rí àpẹẹrẹ pé ìmánì yòrò ni nínú gẹ̀dá rí téèyàn oṣù mọ̀ yìí pé ìmánì ti ń yòrò òun ni kéèyàn máa fojú rí náà dáadáa. ẹ̀gà sẹ́ńtórí omi kọ́ọ̀pù kẹ́tọ́ wá ní fóun mu ti fún un yẹn náà wá ní òun ní ọba wàhálà. ìmáa fojú rí náà dáadáa àpẹẹrẹ pé ìmánì yòrò ni ànábi sallallahu alaihi wasallam wọn ní ẹ mẹ́rin fojú kéré dáadáa bí tí wù kọ́mọ̀ kódà bọ́já sí pé ẹ kàn mú lọ́kọ̀ọ́lá wá ń pè lọ́dọ̀ bí àwọn mí ń pè nígbà àwọn mí ń pè ń dòrò tẹ́ẹ̀kì bọ́nú odò báyìí omi tẹ́ẹ̀kù ń bẹ̀ tẹ́ẹ̀kẹ̀ gbé fún yẹn lásán dáadáa ni dáadáa jẹ ni kódà bí èèyàn pàdé yẹn pẹ̀lú ìtújúká èdè tó yẹ mú lówó dáadáa náà ni dáadáa jẹ ni kódà Nabi sallallahu alaihi wasallam wọn ní arákùnrin kan ọkọjá níbi ẹtún tó kì í kan wọn fẹẹ máa di àwọn yẹn lọ́wọ́ àti máa ń mú kì í kó lọnà fáwọn yẹn tí òfin ní máa di wọn lọ́wọ́ ó sì rà fìjẹ ní Ọlọ́run bá láti bẹ ẹ rí anabi sallallahu alaihi wasallam wọn lẹni ọbẹ mùsùlùmí kó lọnà àwọn mùsùlùmí tó yẹ kó lè kó mùsùlùmí báwọn yẹn ọwọ àmú kúrò wọn kà kọ́ lẹ̀ dáadáa fún dáadáa yọ̀ọ̀kan ẹni tí wọ́n bá wá tẹ́ wọ́n dáadáa yọ̀ọ̀kan tó ṣe dáadáa odidi wọn wà lè náà bẹ́ẹ̀ náà lọ́rọ̀ kó lójú ọ̀nà fáwọn èèyàn láti má fi wọ́n sùn tá ẹ̀hún tó wọn ti kàkọ́lẹ̀ dáadáa fóun náà wọ́n tó ti máa wà ọlọ́run ẹ̀rí inú àwọn ìkẹtàrí ẹ̀yìn ìmọ̀ ni ti ń yòrò déédéé mọ́ òun ni kó ṣe pé mùsùlùmí tiẹ̀ má sí yẹn rárá ẹ̀rí anábì lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ipò tó wà ọ wà ní ipò orí para ni ẹ dákun tó sùn balẹ̀ bá tẹlẹsẹ̀ kórí mámọ̀ àti bó ti yẹ kí mùsùlùmí orí nìyẹn ẹ̀rí nínú àwọn àdìdárì téèyàn obìnrin pé mọ́ni ti ń yòrò òun náà ní kí okun kọ́ máa já láàrin èèyàn tí ẹjọ́ jí ọmọ ẹ̀yà mùsùlùmí ẹ̀rí àwọn mẹ́wàá lẹ́jọ́ ń ṣe súnlẹ̀ dáadáa tẹ́lẹ̀ ẹ̀dí mẹ́jọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹ̀dí mẹ́fà ọkadà àdìgbé wọn nìkẹ́ lọ ń dárìn káàkiri aláyà bẹ̀rẹ̀ tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam wọn ni máa ta wá dàtúnà ní filà àwọn fílì islam ọyọ fáwọn ètò bẹyìn náà fún wa ọwọ ẹlòzàm wọn ni kò ṣeé ṣe káwọn ẹni méjì máa fẹ́ràn ara wọn nípa àtọ́lọ́wọn ọba kò sí ohun tí ó tún wọn ká ju ìyapa lọ nínú àwọn àfihàn èyí tó ti pé yẹn ò rí tí bá ti rí báyìí mọ́ ni yóò ronú o òun ni kéèyàn tiẹ̀ má tiẹ̀ fura kóhun náà ní ojúṣe tó yẹ kóhun sì fẹ́ sí ẹ nígbà tí mi sáà ṣe báwa àtàfà nǹkan ṣé wọn ní òlójúṣe tó ṣe láàrin àwọn ìyàwó rẹ láàrin àwọn ọmọ rẹ kó lẹsẹ Ọlọ́run bó ti ga nílé rẹ ẹrí nù àwọn àmì dábàá rí ní yòrò òun ni kéèyàn máa òun ni kéèyàn máa báyà kéèyàn máa kẹ́ra ọmọ akẹ́ra tó ebi tó sọ fúnfọ́ máa jáde lẹ́nu rẹ nígbà mùsùlùmí bá tẹ̀lẹ̀ ẹlẹ́mìí tí mùsùlùmí bá dé báyìí kò síbi tí ó lè sọ sọ́lọ̀ yọ̀ọ́ lè máa sọ bí ẹni tí wọ́n jọ dáṣẹ́ bí ọ̀gá rẹ̀ kan sí lówó owó ṣẹ́ rẹ̀ lọ́yẹ kó fún bí òun. nínú àwọn àmì tó yàn obìnrin pé mọ́ni yòrò òun náà ní kéèyàn pọ̀ ní ẹ̀ jíjà àti fanfa èyí tí máa ń jẹ́ kọ́kẹ́ ó lé ọkàn ẹlòmíràn wá dọ́ta anábì sallallahu alaihi wasallam ó níjà ọ̀kẹ́ òní sínà lẹ́yìn ìgbà tó ti mọ̀ náà illa utul jadal àti kó ṣe pé àríyànjiyàn ni wọ́n ń fi pàtàkì jùlọ ẹni tó sọ pé gbowó ogún kọ́ ọgbọ̀n ihun tí ń ṣèyí náà ní í ṣe ọwọ́ àlọ́ ọba fa wàhálà kí ni wàhálà tó kọ́ ẹ̀ sí ẹ̀rọ anabi sallallahu alaihi wasallam ó tún jẹ́ oyè wáyé pé àní mò ń fún ẹni yóò tọ́ba pa ìyẹ̀ jíjà fàǹfà tọ́ba pa á sì mò ń fún lágbèyèlé wípé àárín àlùjẹ́nà bẹ́ẹ̀ ló ń tọ̀hún máa bọ́ síjọ́ kìdà lùkẹ́yà nínú àwọn àmì dáàrí sẹ́yìn obìnrin gbé mọ́ ní fíyòrò òun ni kíyẹn dírọ̀ máyé ó ti pé yọ máa kẹta èrò tí nǹkan bá ti bọ́ fún láyé kódà irun tí bá wọn láyé tí ọba rí báyìí á sì máa pẹ̀gàn ẹni táyé bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ subhanallah òun wá tiẹ̀ borí o ẹlòmíì wá wá tiẹ̀ òun rí á dẹ̀ tún máa pẹ̀ gẹ́ rẹ̀ ẹ̀rọ anabi sallallahu alaihi wasallam oníkàjẹ́ ọlọ́yẹ wa ọ̀nì láàyè sẹ́mi àlefi kọ́lùbì àbìlì alìbìmọ̀ wàlhàsàn ẹnu súnáni ẹlẹ́sàdì kọ́lẹ̀ rí ni. ìgbàgbọ́ àti ẹ̀gàn pípé ìdára tí ń bẹ fún lágbájá mi ní kókó lọ́dọ̀ rẹ̀ kọ́ bọ́ sọ́dọ̀ mi ṣùgbọ́n kọ́ má sì fún mọ́ ìgbàgbọ́ àti kéèdà kéèrò kò lè wà lẹ́mìí ẹrú kàtà àtọ̀kọ́ nígbàgbọ́ òdodo ni ẹ̀rí bákan náà máa mi dẹ́yìn obìnrin pé máa ní yòrò òun ni kéèyàn máa fi ẹnìkan jẹ sọ̀rọ̀sọ̀rọ̀ rẹ̀ nítorí pé yẹn fẹ́ẹ́ sin jẹ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ọ̀wá nímọ̀rọ̀ ọlọ́run wa onímọ̀rọ̀ anẹ́bí wa òun sáfẹ́ sọ̀rọ̀ bí àwọn fúrẹ́sì ń kà náà ni yóò sákìrìn bá gbogbo ẹ̀rẹ́ àti ẹ̀rẹ́ ẹ̀dàpọ̀ ẹni tí ń sọ̀rọ̀ yìí ṣé mùsùlùmí ni àbí kẹ́hìn mùsùlùmí wọn ní bẹ́ẹ̀ ni mùsùlùmí ni ọ̀rọ̀ rẹ̀ kò ní lọ́rọ̀ ọlọ́run nú kò ní lọ́rọ̀ anẹ́bí nú àpẹẹrẹ wípé ìmánì ìsìnlẹ̀ ni bákan náà náà mi ní wọ́n fi di pé ìmánì ìsìnlẹ̀ òun náà ni kí èèyàn pàtàkì ara rẹ̀ kí ló wọ́n jẹ ẹgbẹ́ òun tí wọ́n kàkì bẹnu yìí ni kí ló mú ẹlẹ́mìíràn ni òun ò lè dé o lóun bíi ti parí oúnjẹ ń dòun ọ̀rọ̀ bọ̀kẹ́ ni kí ló dé irú májẹ̀mú wo ló gbé kalẹ̀ yẹn ayọ́gbà èmi o jímọ̀ kọ̀ọ̀kan aṣọ kọ̀ọ̀kan ni ẹ̀tọ́ bá tiẹ̀ ṣe wípé ọlọ́run sì kẹ́ rẹ bẹ́ẹ̀ kò sí láì fi ńgbà ọba ti dára síbi tó yẹ kó ṣe é sí ìbá sọ títún mẹ́wọ́n ní káwọ́ wájú wà mọ́yá sọ nìkan ọba fi ń bọ́lẹ̀ ọmọ àlọ́ kó fáwọn aláìní táwọn ní ìdí asọ́ ti wọn. ẹ̀rì súnmọ́ kò tiẹ̀ wá rí bẹ́ẹ̀ bó ṣe pé gbèsè lọ́jẹ̀ ní bíbá kan ni bí ó tún kópa lára bá nǹkan mi wọ́n sa pàtàkì ẹ̀mí rẹ ni pé aṣọ mi mo tún wọ sọ mi báyìí ilé yìí ilé báyìí mo yóò sọ fún pé mo rò bójú ẹ fọ ọ rí bàtà àtàsọ tí mo wà rí wo olú ọkọ tó lọ gbé jáde sí ọkọ àpọ̀ mọ́ bàtà àtàsọ tí mo wọ̀ yìí rí nà rárá ọmọ ṣe báyìí bí tọkọ fún ẹni ni àpẹẹrẹ nìyẹn pípé ni yòrò èèyàn anábì nínú musa ahmed rahimahullah wọn là nẹbi sọ fún afọwọmọ àwọn ìjọba rọjò lọwọ tara àdì ó ní ṣọ́ra rẹ o pẹ̀lú ìgbanu yòròyòrò torí àwọn ẹrú Ọlọ́run lẹsùn bílí mọtàdà nàìmí wọn yẹn sẹni tí máa ń gbádùn yòròyòrò. ìbádọ́lá ẹ wá rí àwọn àfihàn bímọ́ni lẹ́lẹ́mí ó lókùn fà tí máa ń fà alákọ̀ọ́kọ́ ohun tí máa ń fà tí máa ní tí máa ń lẹ òun ni kéèyàn jìnà síbi tí yóò ẹlòmíì lè ṣéǹjì àdúgbò ẹlòmíì lè ṣéǹjì ìlú obìnrin yìí gbọ́ gbọ́dọ̀ pàtàkì ààyè tó bá yẹ pé mélòó ti gbọ́rọ̀ lọ máa wulẹ̀ fún bẹ́ẹ̀ kọ́ máa padà di ọ̀tá ọlọ́run bákan náà náà àwọn kan ti máa ń fà tí máa ń ní fi máa ń lẹ òun ni kéèyàn máa rí àwòkọ́ sí dáadáa àwọn àfa àdúgbò yìí náà lọ ń kọ́ sí ìwọ́n àwọn àfa yìí náà afa kọ̀ǹkì ni wọ́n bá ṣé máa lé kọ̀ǹkì aláàmọ̀ káàkiri àwọn àgbà pé a máa ṣàdúrà fún ọ bọ́ bá da àdúrà ni bọ́ bá sì túkù díẹ̀ kà tó àdúrà náà lọ́yẹ̀ ká ṣe kí yẹn wà níbi tó yẹ pé ìmọ̀ni ó ti máa lé sí èèyàn pọ̀ lọ́dọ̀ wọn wọ́n sì fìyẹn lọ́kàn balẹ̀ ọ̀rọ̀ náà wọ́n sọ ọkàn yóò ti máa balẹ̀ wọn ò ní sínú ẹgbẹ́ ọ̀gbọ́n ya máa lọ wí iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ̀ bàbá àwọn afáàmà wíwẹ̀ fún yẹn gbà mí èèyàn ní mi kà pẹ̀lú àwọn nǹkan tó ti kọ́kọ́ sọ fún ọ wọ́n máa sí orí fọ́rọ̀ ọjà ìyẹn ò fẹ́ ká má ṣe àdíyà fáwọn àfà ẹ̀rí tí wọ́n máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà pé ìwà wa tá à ń wù yẹn ló jẹ́ káwọn àfà yà ni wọ́n mọ̀ dodo àwọn àfà tẹ́ ń wù yẹn ó kéré nínú ẹni tí ó mọ̀ dodo nínú wọn ṣùgbọ́n ìwà ahun tá à ń wù sí wọn àyẹ̀ṣe àdíyà kíyẹn wó sùn bọ́yá ẹ̀kẹ́ lọ́sẹ̀ ni bọ́yá ọjọ́ kẹta ni bọ́yá lóṣù ni bọ́yá lọ́sẹ̀ méjì ni àfáàdé ẹgbàá kìíní ẹ̀kùn yìí kíyẹn bá sá kíjokíjo pé báyà mo ní sọ̀rọ̀ lórí ọmọ ni àbí lórí ìyàwó ẹ̀rí wọn ò wọ́ wá àtúnṣe fún yẹn wọn ò lè sùn yẹn náà mọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala wọn ò ní sùn yẹn mọ́ àṣẹ ìtọ́nù ẹni fún akẹ́sùn máa ń lé wọn lékúlé ó lè débẹ̀ nísìn kọ́ sọ pé àbá bẹ́ẹ̀ náà mo wá ń jẹ lọ́lẹ́ ní kí n máa lọ káyà kan ṣé kò sí nǹkan mi ìdẹ́kùn mi ni wallahi bóòlù àfa ò lè ní wà nǹkan mi sọ tó nítorí bẹ́ẹ̀ inú nǹkan tí máa ń dá wàhálà alẹ̀ tí máa ń jẹ́ kí ìmánì lẹ̀ nìyẹn òun ni kéèyàn jìnà sí àyẹ̀dì tó jẹ́ aláwọ̀ kan ti sọ̀dà bákan náà kéèyàn máa wá ìmọ̀ ṣẹ̀ríà àti tẹ́lẹ̀ àwọn ẹni ìsáájú eré àti kọjá sí pé mùsùlùmí lọ bára rẹ̀ níbi tó ṣe wípé wọ́n mú rárá nínú ẹ̀sìn àti kó ṣe pé yẹn lọ tẹ́rì nínú ayé a máa wá dúkìá ìyàwó náà láti fèsì láti tọ́jú rẹ̀ bó láti tọ́jú ọmọ nìkan láti àti á tọ́jú ọmọ ṣùgbọ́n kò tẹ̀ wá ní ráyè ìtọ́lọ́wọ́ ọba nípa àwọn nǹkan tí ń ṣe yẹn. bákan náà kérò ń gbé yẹn gùn ní máa jẹ́ kí í mọ́ nílẹ̀ o. bákan náà kí yẹn máa ṣàṣejù ń kóúnjẹ tẹ́lẹ̀ mi bá kóúnjẹ kalẹ̀ báyọ̀ kan ìdílé rẹ̀ fẹ́ jẹun yóò lè mi náà ni torí ẹ̀ lè fi jẹ́ ń ta gbangba. Ah, ó ní ẹ̀rí eléyìí wọ́n ṣokùnfà àwọn tí máa ń jẹ́ kí imáàni ọ̀lẹ́ àti kéèyàn máa sùn kọ́ máa sa èso jù àti kọ́ sẹ̀ máa rò pọ̀ mọ́yà àkóòlù ọ̀lẹ́ hàdà ṣẹ́kìrìlá àlẹ́ wàlẹ́kùn wọlé sálẹ̀ mùsùlùmí fi mọ̀ṣáré ti maa n je ki ní mọ̀kọ́ sun ko maa fẹ́ à ṣẹ́kìrìlú bọ̀ ṣùgbẹ́lẹ́ iná wọlọ́kọ̀ fún rọ̀hìn. الحمد حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اتقوا الله يا عباد الله كن wá أبي توجو àbí ìtọ́jú ká يا إسرائيل إيمان النور àkọ́kọ́ nóòdù òun náà ní sàdékòrò ìbò náà omi ẹ̀yí pé gbogbo àwa tá a bá sì mọ àlùkùránì pé ẹ̀dá kan ìjà lọ kọ́ tá a bá wá kọ́ tán ká tún kọ́ àyọkà ń bẹ̀ àyọkà tí mo gbà lérò òun náà ní àwọn ìtumọ̀ kọ̀ọ̀kan tí wọ́n fàyọ fún wa ó ti pàwọn ní o lè máa sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀wẹ̀ lómi sìn tí lè mọ́mú gan bá lọ ka kùránì tó lóun kírun ti ń sunkún kódà ó lè máa rẹ́rìn yóò yẹ wa ẹ dákun kí ni ń palẹ̀ kú nígbà tí yẹn wà ń kéwú tó tún bú ẹkú ẹ dákun tí wọ́n sun nílò ibi tí ń kéwú lọ́wọ́ fẹ́yàwó rẹ kú ni àbí yẹ wọn sọ kó inú oògùn tá a lò sí mọ́nì tọ́lẹ́lẹ́mìí òun ni máa ronú sí Al-Qur'an bákan náà kéèyàn tún máa múra títóbi ọlọ́run kéèyàn tún lọ́ọ́ mọ̀ nípa orúkọ ọlọ́run ọba sùhánà kéèyàn tún máa ronú sí kó máa ṣe làákàyè ń pa àtúmọ̀ rẹ̀ bákan náà kéèyàn wá ìmọ̀ ẹ̀sìn ọkọ ìtumọ̀ alukur'an ìtumọ̀ haditha nabi àwọn àgbọ́yẹ̀sì kínyẹn kọ́ mákànnà ní ogun dáàbò lò káfíńlá nínú lílẹ̀ ní ìmánilẹ́mì òun ni kínyẹn máa wà níjòkó bí wọ́n ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ lórí bóòlù yẹn ó ti dẹni ọlọ́run ẹ wá fáwọn hamdala rọ́dí jọlá wọn kí máa sọ ìpè náà hamdala. afa àwọn abubakar sidik wa sọ pé àwọn ah, tó ń wú yìí tó fi yọ ọdọọdọ ànẹbí o n'ẹfà kọ bò kó didi mùnẹfìkì ah, ọmọ tún mẹ́rin ọwọ níbẹ̀ ìgbà tó wá dọdọ ànẹbí ọsàlà kí wọn lóò gbìjẹ ó níbẹ̀ tá a bá wà lọ́dọ̀ rẹ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ Ọlọ́run ọba fún wa tẹ́ ń ròyìn àlùjẹ́nà yọ̀ọ́ dàbí páàrin tẹ́ ń ròyìn iná yọ̀ọ́ dàbí páàrin ṣùgbọ́n tá a bá ti délé tán àfàsùnẹ̀lì àzùwájà wẹ́l àwùlàdà wọ́n tọ́ yàá a bá máa lọ rúkọ mọ àwọn ìyàwó àwọn ọmọ gbogbo àwọn ewúrẹ́ wa máa tọ́jú rẹ̀ a máa mójú tó lé mẹsì náà kẹsì ra ọ̀pọ̀ ohun tẹ́ ẹ sọ fún wa nígbà tá a jókòó sí yìí ni a ti gbàgbé rẹ̀ lòun sọ fún sáwọn wa ti máa ṣe mùnẹ́bì kí báyìí ìyẹn ni pé tá a bá jókòó níwájú rẹ̀ ànẹ́bì á dẹni ọlọ́run bá a bá délé á dínkù nínú bá a ti wà tẹ́lẹ̀ ẹ̀rọ ànẹ́bì sallallahu alaihi wasallam sọ fún afáwà Hanzala yìí pé ìrẹ̀ Hanzala tẹ́ ẹ bá túnrín mọ́bẹ ṣe wà lọ́dọ̀ mi tó fi pín náà lọ́ ló léyìn làṣọ́ọ̀pá hàtìkùn mẹ̀lẹ́ ìkẹ́ àìlà kóròṣìkùn. àwọn mọ̀láyìkà ó sì máa bọ̀ yín lọ́wọ́ báyìí lórí ibùsùn yín mọ̀láyìkà ó máa bọ̀ yín lọ́wọ́ yìí. ṣùgbọ́n o hanzola báyé ti rí ni ẹ o sáà fi sáà wákàtí kìí ọ wà tó ṣe pé wọ́n sọ̀rọ̀ ọlọ́run ọba fún yẹn omi ó sì máa jáde lójú wákàtí kẹwàá tó ṣe pé yẹn ọmọ ìsí ayé nìyẹn. so nípa bẹ́ẹ̀ ìdúrímọ́ ibi déyìn ó ti máa gbọ́ ìrántí ọlọ́run tí kìíní yẹn bá ń jóòrèkóòrè èyí tó súnmọ́ ni kí ìmọ̀ nìyẹn máa lágbára. bákan náà kéèyàn kọ́ nu iṣẹ́ rere ẹ wo níjọ́ kan anabi sallallahu alayhi wa sallam ó wà láàrin àwọn sàhábà wọn ní ìdálẹ́ ńkọ́ gbáwẹ̀ láàárọ̀ òní ọbákiri lèmi táwọn pálẹ̀ ní lóúnjẹ lónìí ọbákiri lèmi tọ́lọ́tẹ̀ ló kú dé bojì lónìí ọbákiri lèmi ni ta ló lọ bá aláàárẹ̀ wò lónìí ọba kiri lémi ni kọ̀sẹ́nìkẹ́ tó sọ̀rọ̀ jòun nìkan lọ òyìnbó ọlọ́run ni ẹ gbọ́ sẹ́ni gbogbo mẹ́rẹ̀ẹ̀rin ta kàálẹ̀ ìkọ́ gbọ́dọ̀ pín sára ẹnìkan àfi kó ń tọ̀hún jọba àlùjẹ́nà ẹ̀rí kéèyàn pọ̀ níṣẹ́ dáadáa kéèyàn máa wá iṣẹ́ olórí kọ́ máa pọ̀ lórí ẹ̀ ní máa ń jẹ́ kí ìmánì lágbára sálà rẹ̀ lọ́lọ́wọ́ ni lẹ́mí ìjẹ́ náà ní rò pé ah, irú èmi náà tọ́lọ́wọ́ wá ní kí n máa lò kí n máa lò dèsí mọ́ lágbára ni àbí dáadáa kí n mú sí i wọ́n fi àwọn dókítà báyìí gbogbo àyẹ̀wò wọn wọ́n ṣe wọ́n lọ aláàfin àwọn orí nǹkan kan tọ́lọ̀ máa ṣe sẹ́ńtì yóò túlẹ̀ yóò túlẹ̀ bọ́bá pé yóò bá bẹ́ẹ̀ lọ yóò bá bẹ́ẹ̀ lọ ọ̀hún àwọn àwòrán àlẹ́ pé kí lèmi ṣe pamọ́ fọlọ́ àbúkù lọ tẹ̀lé ẹni tó ṣe wípé ó lè gòkè ó lè gòdò ẹ̀yẹ fúlùkọ̀ ẹ wá gbé ẹ ń rọmi lórí nǹkan mọ̀ ẹni yìí bá jọ máa ń gòkè gbodò ni lọ́wọ́ àdórí báyìí fóò lè méjì ayàtọ̀ sí èyí ó sì lè máa rántí ọlọ́run ọba sùhánà ẹ̀rí inú àwọn nǹkan tí ojútùú tá a wá sí ilẹ̀ ìmánì lẹ́mì òun ni kéèyàn máa ṣe onírànràn ẹjọ́ sí tá a bá ti ń gbáwé ọ̀rẹ́ yẹn ká máa gba nẹ́fílà tá a bá ti ń kírun ọ̀rẹ́ yẹn ká máa yan nẹ́fílà bákan náà àwọn iṣẹ́ olórí ká máa ṣe wọn lábàkùnrin kan lọ bá nẹ́bí sallallahu alaihi wa sallam ọlọ́jọ́jọ́ ọlọ́run kọ́kẹ́ ń wílé ìjọ ọlọ́run ẹ ọkàn rẹ lé ọ̀dà ohun tó máa ṣe ni pé má ṣàánú ọmọ òrukàn kó sì máa fọ́ra lórí kọ́ wá fún lóúnjẹ tọ́ba ṣe bẹ́ẹ̀ bùkátà rí ó fi ya wọ̀nyẹ́ lè ń kọ́ ìbò ọkàn rẹ tó sì lè gbogbo yẹn yọ padà rọ ẹ̀rí nínú ojúkùn tá a wá sí lílẹ̀ ìmọ̀ọ́nì lẹ́bi òun náà ní kéèyàn máa bẹ̀rù àtúbọ̀tán ẹ̀kú ọlọ́run dákùnmájà máa padà sí ibò à ń ti lọ dáadáa báyìí sáfùnjẹ́ á sí ra dáadáa o ẹ̀rẹ́ ńtọ́ máa padà sí ibú òun lẹ́nu tó ro gbogbo ẹ̀ pín ẹlòmíín ní sọfá tún gbọ́rọ̀ yìn nàìjíríà ẹ dákun kí lọ́kàn kí ni wàhálà àtẹ̀gẹ̀ ẹ̀ kí lọ́kàn ọ́ ó dá lọ fún torí nàìjíríà ẹlòmíín lè gbọ́ lóhùn ìròyìn nàìjíríà gbà ah, wọ́n mà ní aláṣẹ wa wọ́n lọ yáwó níìsì tí wọ́n fi tún fi jẹ gbèsè yìí ọgbọ̀n ọdún wọn ò fi ṣe ọmọ àwọn àmì kẹlẹ̀ ẹ dákun kí lọ́ra ọdún bẹ̀ ní. ìwọ́n mọ̀ bọ́ ọdọ̀gbọ̀n ọdún tí kí ni pọ́blẹ́mù ẹ àbí kèé náà ṣe fámìlì rẹ ni wọ́n ti gbèsè yẹn rù ẹlòmíì lè ro gbogbo ẹ̀dùn gbèsè kí ni ìsì lè dá ọmọ báyìí lọ́ba lọ gbé nǹkan jẹ àtúbọ̀ fi yàn dá nìyẹn ẹ̀rí anabi sallallahu alaihi wasallam ọlẹ́ni ọba mú pọ́ẹ́sì tó kó o jẹ wọ́n ń tọ̀ á gbé pọ́ẹ́sì yẹn dání wọ́n jáde náà mọ̀ àbẹ́ tó rẹ̀ ló kún lọ́rùn àyè bẹ́ẹ̀ tẹ̀ kọ́ òun tẹ̀ sí wọ́tẹ́ gbogbo àwọn ẹ̀wọ̀n sanwó fún dáadáa òun tó ń báyìí wọn ọba sanwó oṣù mọ́ kò sí ohun tí ìyàwó jẹ kò sí ohun tó ọmọ jẹ nígbà mẹ́wàá nǹkan ọ̀sẹ̀ ilẹ̀ ní sáwọn míì ni. ọba wò pé kí lóun ọdọ ọba fún rẹ lókun lọ́rùn àtúbà tó ń tọ́ wọn ọ̀dà nìyẹn ìyẹn gbọ́dọ̀ páyà ru bẹ́ẹ̀ àníbi sọlọ́lọ́ àtàlọ́lẹ́ ni ọba ṣe bẹ́ẹ̀ sọlọ́ ń bá fẹ́ sẹ́ lẹ́sẹ̀ ìjìyà rẹ̀ yẹn gan tí ọba ní wo ní mẹ́rin mọ́ lára yóò gbókùn tó kún mọ́rùn yẹn yóò gbé wọnú ìjà nẹ́mọ̀ bẹ́ẹ̀ tó nípa bẹ́ẹ̀ nínú àwọn ojútùú tá a wà lílẹ̀ ìmánì lẹ́nu òun náà ní ká pọ̀ níbi máa rántí ikú ẹni tí máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ á rí àpọ́nlé nǹkan mẹ́ta àkọ́kọ́ nínú àpọ́nlé sí ẹni yẹn máa ní òun ní pé tààjì ló tà ọba á tètè ronú kí wàdà ẹlòmíràn lọ́lọ́mọdé ọdún tí wọ́n ti kú kẹ́yìn kódà tí àwọn ẹ̀ bá tẹ̀sí kọ́ wọ́n lè kọjú dàgbé wa. Ah, eh, ẹsẹ̀ wọ́n bá ti sọ I love you I love you ń bẹ̀ ọ́ tó ṣe pé ẹ sì da gbogbo ọwọ́ lẹ̀ báyọ̀ abẹ́mi náà da ọwọ́ lẹ̀ gbogbo bá sọ̀kọ̀ kúkọ̀ tó ń ronú fún sí mi ní ojú rẹ̀ ó ti pọ́n ṣẹṣẹ ẹni wọn ò rí bẹ́ẹ̀ fún sí wà ń kú ńkọ́. mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà bàbá kan bẹ àwa máa ń gbà bá wà kéékèèké ọjọ́ kúkọ̀ọ́lá ni wọ́n ń pè ọmọ àgọ́ ọjọ́ yóò ní bẹ́ẹ̀ ọlá ní o yọ kàlá tó ti wí fún àwọn táwọn sọ́jú òfin jọ pé ọjọ́ púpọ̀ lọ yóò ní ọ̀la ni o ṣùgbọ́n tẹ bá rẹ́nì kẹtẹ́ fún mi lé yín ọmọ àlọ́ ajá pé tèmi ó di nìyẹn bàbá yẹn sì wí kíní yẹn kì í sọ̀rọ̀ ogún ọdún tọ́gbàdà kù ẹlòmíì fẹ́ ní ọ̀yẹ̀kọ́ tọ́jú tí wọ́n fi sí ọlọ́gá irú èrò wọlé bàbá wọ́n lọ́kọ̀dá alimina musakirin tani ó sáájú tani ó kẹ́yìn ọlọ́run mọ̀ ọ̀rọ̀ ìyá àti bàbá ń bẹ́ẹ̀ bọ̀ torí bẹ́ẹ̀ ní ti bá rántí ikú àpọ́nlé nǹkan mẹ́ta máa jẹ́ tiẹ̀ yóò tètè túbà yóò ní ayọ̀ ọ̀sán bákan náà ara rẹ̀ ó máa jí pépé síjọ́sìn ẹ̀rí nínú kẹsí rántí ikú yọ wá fi rọrùn fún wa òun ni pé tí wọ́n bá ti lókun kú ẹ dákun ẹja ni wọ́n máa ti sọ látùn kú la tá a bá dé bẹ́ ẹ ra àwọn ẹlòmíì tó ju wọn jọ mùsùlùmí ẹ bá ní ẹja kírun báyìí ẹlòmíì lè yọ bá fẹrẹ sàrẹ ọdọ wọn nírun ni ah ó sì ń tẹ ara ẹ jẹ òun yóò yẹ kó ní ìtumọ̀ sẹ́lòmíì gan tí wọn ní ẹ bá rí bí wọn ṣe ń sọlẹ sọ láti sí yẹn tí ò yíra kó ọkọ̀ fẹ́ bọ́ lọ́wọ́ bọ́ bọ̀ kí ẹ náà wá ń bẹ bí wọ́n ṣe gbẹ́ nìyẹn bí wọ́n ṣe dàgbẹ̀lẹ̀ lórí. bákan náà nínú ojútùú tá a wá sí ilẹ̀ ìmánilẹ́mì òun ni ká máa rẹ́ sí àwọn ìgbésẹ̀ oríṣiríṣi ọ̀sẹ̀lẹ̀jọ́ gbẹdà òkè àrùn bí ikú làkọ́kọ́ lẹ́yìn ikú sáré ń bẹ ní ẹ̀ máa rẹ́ sí kó ń sáré ó ṣe rí ilé tí ò ní wíńdò ooru ló ti dé yìí ẹlòmíì lọ́ba sí wíńdò tẹ́ báyìí ó lè tún ní gbogbo kíní yọ rẹ̀ wọn yóò tún gbogbo fáànù yóò tún bọ́ta sáré yìí ilé tí ò ní wíńdò ni wọn èé so náà síbẹ̀ èèyàn máa rẹ́ sí rẹ̀ èèyàn máa rẹ́ sí gbèdé èèyàn rẹ́ sí ìṣirọ́sẹ́ èèyàn rẹ́ sí bá ti kọjá lórí afárá àtẹ̀ráàdì sáńtẹ́bí sọ́lọ́ ọmọdé abẹ́fẹ́lẹ́ lọ bí sèyàn bá fi da tó níyàn sì máa kọjá mbẹ ẹlòmí abẹ́ kọjá iná lọ́dẹ̀ wà ń sàlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ kọ́ gómìnà máa ń bẹ nísàlẹ̀ afárá táwa mọ̀ ẹlòmí ọbẹ̀ kọjá báyìí ọmọ ajá dunu náà ni ẹlòmí ọ̀sàrí kọjá ẹlòmí ọwọ́ kọjá tíyẹn bá ń rántí àwọn nǹkan báyìí á máa jẹ́ kí ímọ̀ ní lágbára lẹ́mìíyàn bó ní sinrosẹ́ bó láti gbàwé sẹ́ wa bó ní àwọn ẹni tí wọ́n bá tẹ̀ láti lódodo bí wọ́n ṣe fún nù mí àbàtà tó pé tí wọ́n bá mú kẹ̀kẹ́ ń bẹ̀ báyìí òun gbé òní wọn láéláé báwọn ọmọ àlùjẹ́nà ó ṣe wà àlùjẹ́nà ọlọ́run kò ṣe wà lẹ́nu àlùjẹ́nà báwọn ẹni ní ó ṣe wọ́ná ọlọ́run dàkú má jà wọ́ná ẹ̀rí nínú àwọn ojútùú tá a wà sí lílẹ̀ ímánì yìí òun náà ni pé àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ ká máa ní ìfura nípa rẹ̀ ẹ wà Nábì sallallahu alaihi wasallam tójò bá sùn táwọn bá ti òjò máa rọ̀ àlómi láwọn mú ọmọ kéékèèké ìyàwó àyíṣà ọjà ọlọ́run tẹ̀lé àǹhà wọ́n ní ẹ wá òṣìṣẹ́ ọlọ́run títí yìí ti fẹ́ yàtọ̀ jù tójò bá sùn tèkójò bẹ́ẹ̀ rọ̀ ní táàmù arómi mú ẹ dá àwọn afàjúrò oníbẹ̀ ni ìmọ̀ bóyá kí ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ sọ kalẹ̀. gbogbo àwọn nǹkan báyìí ìmọ̀ jẹ́ kí ìmọ̀ níyàn ìmọ̀ jẹ́ kó lé sí ni. bákan náà nínú ojú tuntun a máa wá sí ìmọ̀ nìtọ́lẹ̀ yìí òun ni pé ohun tọ́lọ́run bá pè lé wọ̀ káwá èèyàn kí má ju èké tó gbá owó yìí nígbà tẹ́mi wá gbélé yìí wọ́n wá sọ kọ́kọ́ ti ń tọ̀ lórí ilé lọ́lọ́run ó fi ájẹ́ yà gbogbo eléyìí a gbọ́dọ̀ máa bàbàrà ẹ̀sẹ̀ ká má wa kéré ká tún máa ronú nípa kékeré ayé ó ẹni a nífẹ̀ẹ́ a nífẹ̀ẹ́ ọlọ́run a nífẹ̀ẹ́ ànẹ́bí àtàwọn onígbàgbọ́ gbogbo ti sọ ọlọ́run yé tiẹ̀ ń a bákan náà gbogbo sẹ́ẹ̀mí àmójútó ọlọ́run nìkan lá máa gbára lé á máa rẹ̀kẹ́ ọlọ́run á máa páyà ọlọ́run bákan náà a tún máa sì sin rẹ̀ mí wá gbogbo gbà. afáwọn ọmọ ọ̀nà kàtọ́ ọ̀bọ̀rọ̀ ni ọlọ́run tọ́lá wọn ni hasibu afúnṣàtún kọ́bílì asùn hasabu. ẹ̀yin náà sírò ara yín kí wọ́n tó sírò yín kí wọ́n tó gbèsè rò wọ́n kẹ́kọ̀ọ́ fúnra rẹ̀ má kìíyàn náà. ike bí ìwọ kẹ yẹrẹ o ṣé gbogbo bó ṣe ń kírun yẹn kẹyẹ kẹyẹ tó ń ṣe jákujàku yìí náà ni bó ṣe dá gbogbo àárín àwọn ìyàwó rú àwọn ọmọ tó bá gbogbo ẹ̀jẹ̀ tó tí ì kó láyé yẹn tí wọ́n ní ọ̀yàwó náà fúnra rẹ̀ ń gírèdì gan kí ló ń fún rẹ̀ ẹ̀rí gbogbo eléyìí tá a bá ń ṣe ajé kí wọ́n ní lágbára ẹ̀rí ní parí a tún bá wa bẹ lọ́wọ́n ọba subhanahu wa ta'ala anabi sallallahu alayhi wa sallam ó ní sẹ́rí iman iman máa ń gbóni lára ẹnì kọ̀ọ̀kan yín gẹ́gẹ́ bí aṣọ máa ń gbó mọ́ yẹn lára torí فاسألوا الله أن يجدد الإيمان في قلوبكم qulubikum أن bẹ́ẹ̀ ẹgbẹ́ lọ́wọ́ ọba اللهم إنا نسألك بأسمائك الحسنى وصفاتك العلى أن تجدد الإيمان في قلوبنا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين واحم حوزة الدين ودمر أعداء الدين اللهم انصر إخواننا المسلمين في كل مكان وانصرهم نصرا مؤزرا برحمتك يا أرحم الراحمين